a ajá dog b bàtà shoe d dodo fry plantain A e, etí air. ẹ e, ẹnu mouth fi fìlà cap gí gèlè headgear gbí gbohùngbohùn loudspeaker i e, ilé house hí húkọ́ cough jagunjagun soldier kí kẹ̀kẹ́ bicycle lí labalábá butterfly mí màálù cow ní nàgúdù traditional trouser ó ojú i ọ ọmọ child pí pàkúté trap rí ràkúnmí camel sí si, sálúbàtà flip-flop or slippers ṣí ṣòkòtò trouser or pant tí títì road ú ǹǹ no wí wàrà milk yí yànmùyànmú mosquito.